asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu mo kí gbogbo àwọn olólùfẹ́ wa lórí ètò yìí ètò Ramadan Kareem wípé ẹ̀mọ̀ tún kù dájí tààrọ̀ yìí ẹ̀kú àjíjẹ ọlọ́mọ́sà gba gbogbo ládàá ń tà ń ṣe ọlọ́mọ́sà já ní ládàá lérí ẹ̀ kọ́lọ́mọ́sà gbà fún wa ní bàádà ọlànàbì lọ́dọ̀ ọlọ́wọ́n la ilaha illallah àkà sámú àyànnáfìlà lóru àjẹsàárì àtúnwá gbàwẹ̀ ọlọ́mọ́sà gba gbogbo ẹ̀ fún wa o. a kú òǹgbẹ náà ọlọ́run dákun bẹ́ẹ̀ ti bá a ti bẹ̀rẹ̀ àwẹ̀ dùnú yìí ọlọ́mọsàjà pẹ̀lẹ́ dada pẹ̀lú alhamdulilayi wàlálà hawla ilà ilẹ̀ azim. Hmm. gbogbo ẹ̀rọ olùfẹ́ wa tí ń gbádùn Ramadan Kareem gẹ́gẹ́ bá a ti sọ fún wa wípé ògùn ṣá allah eh, láìpẹ́ láì àwọn wa ẹ̀ máa lórí n tó fà ní pé àwọn ẹ̀bùn tá a sì nílẹ̀ ò tí ì tó nǹkan torí àfẹ́ kankan tó ẹ̀bùn méjì mẹ́ta sórí kínní yìí afẹ́ kẹ́bùn ó bo bí ìdárú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti máa ń ṣe gẹ́gẹ́ bá ti máa ń ṣe lọ́dọọdún pẹ̀lú ògbó ọlọ́run ṣáàlà yọ dẹ̀ rí bẹ́ẹ̀ tọ́lá àwọn èèyàn tó máa kẹ́bùn fún àwọn tó ń kó wa díẹ̀ díẹ̀ àmọ́ à retí kó pọ̀ sí ni lọ́fà àti ẹ̀fí tí ì rí àwọn ẹ̀bùn wa ẹ má bínú sí wa nítorí ọlọ́run ọlọ́run ọgbọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa láláìlá ìlàlá. lẹ́ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé lórí ètò yìí oríṣiríṣi ẹ̀kọ́ là máa kọ oríṣiríṣi àfa là máa gbé wa fún wa lẹ́ni àfa mi tí mo wá gbé wa tí a jọ fọ̀rọ̀ jomi tó rọrọ̀ lénìí àkórí ọ̀rọ̀ tá a fẹ́ sọ gan lénìí òun náà ni pàtàkì iṣẹ́ ọwọ́ nínú Islam ẹni mẹ́mọ̀ pé a kí lọ́kàn afa pẹ̀lú ọ̀rọ̀ ọ bẹ́ẹ̀ ni Islam wá kọ́ alẹ́ kọ́ tó pọ̀ ni gbogbo ọlọ́run wá sáyé ọlọ́run fún ní ẹ̀bùn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó sì lò tí ń jẹ́ ọ̀nà hmm, wà oníṣẹ́ lọ́wọ́ kò sàlébù bẹ́ẹ̀ lébù ni bẹ́ẹ̀ kì í sàlébù gbẹ̀ láwọn ni wọ́n yẹjú fún wa afáàná ni fadila sheikh alhaji wa muhammad salahudeen muhammad jamiu ẹ bá ń sálàmù sáwọn ará ilé àbá. asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu àwọn afáwa náà lẹ́gbọ́n yẹn afáwa salahudeen muhammad jamiu náà ni ẹ ti sálàmù sí gbogbo ará léwu kọlọ̀ ń dákun mọ́sà gbọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ mo ti wí pé ètò tí n ta fẹ́ ṣe lé ní afẹ́sọ̀ lórí iṣẹ́ ọwọ́ ni ẹ ti mórúkọ mi tẹ̀tẹ̀lẹ̀ alájà Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà yìí náà ni ètò ti bẹ̀rẹ̀ náà nù ni Ramadan Kareem lè tẹ́tẹ́ ń gbádùn ọlọ́run ó sì dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah afa wa hmm, ẹ̀dàkùn iṣẹ́ títa ní ọ̀pọ̀ torí pé àlejò tá a nínú léèlè ni wọ́n pọ̀ díẹ̀ àlejò wa pọ̀ díẹ̀ báwọn bá ti di àlejò mi ò tún wọlé àlejò mi ò tún wọlé bí ètò tòní ò ti rí nù ìyẹn ló fà á tẹ́ pé àwọn afa wa ẹnu wọn bá àṣẹjú tí wọ́n lò afẹ́kùn ètò point gan tá a nílò nípa ọ̀rọ̀ yìí iṣẹ́ ọwọ́ ṣíṣe nínú ayé ẹ̀dá kí ni Islam sọ nípa ẹ̀. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim adúpẹ́ fún ọlọ́run afẹ́fẹ́ nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. iṣẹ́ ọwọ́ àbí ẹ̀kọ́ nínú Islam ọ̀nà tó pín sí ọ̀nà mẹ́rin hmm. àkọ́kọ́ nínú ẹ̀kọ́ òun náà ni pé kéèyàn lọ léèwé ẹ̀kọ́ kan nìyẹn kéèyàn lọ lé kéwú ẹ̀kọ́ kan ni kéèyàn kọ́ṣẹ́ ọwọ́ ẹ̀kọ́ kan ni kéèyàn tún wá jóníṣòwò ẹ̀kọ́ kan ni Hmm. mẹ́rẹ̀ẹ̀rin lọ́lọ́run wá pín toníkálukú fún bí ó ti lò ó àti tẹni tí ó ṣe ẹni tọ́lọ́ fún lẹ́bùn kó ṣiṣẹ́ ọwọ́ tó bá ranjú mọ́wọ́ ṣiṣẹ́ ibi iṣẹ́ ọwọ́ ni yóò padà padà sí. Hmm. so káwá gbé láti di ìwé hmm. ìwé kíkà àbí ìwé kíkọ́ bí ẹ̀ bá jẹ́ni tó lọ sílé ìwé àǹfààní àwọn àǹfààní kan máa wà fún rẹpẹtẹ àkọ́kọ́ náà àǹfààní ni pé kéèyàn lọ léèwé ń máa ń gbìyànjú débi gíga yóò lè sọ̀rọ̀ láwùjọ bí kó ṣèbó àbí kó ní àwọn ọgbọ́n tí ó máa fi gbé àwọn ètò kan kalẹ̀ ẹ rí pé ẹni tó kàwé àtẹni tí ó kàwé táwọn méjèèjì bá dé ta tó máa jọ ń sọ̀rọ̀ ìyàtọ̀ á wà wọ́n mọ̀ pé ní ẹni tó lọ léèwé ni wọ́n mọ̀ pé ní illiterate ni kò kò mọ kankan bẹ́ẹ̀ náà lẹni tó lọ sílé kéwú bí wọ́n bá lọ sílé kéwú yóò láǹfààní tí kéwú yẹn ó máa ṣe fún hmm. bíi kó jẹ́ mọ́mù àbí kó wà ní àwọn aspect kan ní ní àwọn iléeṣẹ́ kan tán nídìí ẹni tó jẹ́ pé ó kéwú hmm. ẹ rí àwọn iléeṣẹ́ mi lóríṣiríṣi wọ́n máa ń kọ èdè lárúbáwá sí ẹni tó bá kéwú ló lè ṣe hmm. ìyẹn náà dúró bẹ́ẹ̀ ẹni tó bá níṣẹ́ ọwọ́ òun lè má láǹfààní àti kàwé lè má láǹfààní àti lọ lè kéwú ṣùgbọ́n tó bá níṣẹ́ ọwọ́ gbogbo ń tà ń lò ń àwòrán tó fi yà wá iṣẹ́ ọwọ́ ni hmm. iná tí wọ́n tàn sí lójú iṣẹ́ ọwọ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tó ṣe mọ́tò iṣẹ́ ọwọ́ ni àwọn tó ṣe aeroplane iṣẹ́ ọwọ́ ni bẹ́ẹ̀ bá jó níṣẹ́ ọwọ́ iṣẹ́ tó kọ́ yẹn tó bá mójútó yóò gbé débi gíga hmm. bẹ́ẹ̀ náà ló níṣòwò téèyàn bá jó níṣòwò tó yẹ pé ìṣòwò ni ẹ̀bùn tọ́lọ̀ fún ó mọ títà ọmọ rírà gbogbo àwọn tó bá ṣiṣẹ́ ọwọ́ tán pé wọ́n ṣe báírò wọ́n ṣe ìwé wọ́n ṣe nǹkan kalẹ̀ tí ò bá sọ oníṣòwò tó fẹ́ tà ní tí wọ́n ṣe yàn ní wúlò hmm. torí pé oníṣòwò ló máa ta ní tó níṣẹ́ ọwọ́ bá ṣe ẹni tó kàwé yóò ra ní tí oníṣòwò bá tà ẹni tó kéwú yóò ra ní tó níṣòwò bá tà mẹ́rẹ̀ẹ̀rin wá ń ṣiṣẹ́ fúnra wọn ni hmm. àkọ́kọ́ ẹ jẹ́ ká mú látọ̀dọ̀ ẹni tó kàwé èèyàn tó kàwé tó wá wò pé à pẹ̀ládùn ìwé tí mo kà á ìyàn gbọ́dọ̀ gbọ́ pẹ̀lú mi tún kọ́ṣẹ́ télọ̀ tábà wo àwọn tábà wo orílẹ̀-èdè bó ṣe rí lèmi àbí ká lọ sí ilẹ̀ òkèrè tó yàtọ̀ sí ìlú nàìjíríà tẹ́ bá lọ sọ́dọ̀ àwọn tó ń ránṣọ níbẹ̀ ẹ̀rí báwọn tó kàwé ni bọ́n ṣe máa ránṣọ tiwọn pẹ̀lú ìwé tí wọ́n kà ó máa yọ̀tọ̀ sẹ́ni tí ò kàwé rárá torí pé àwọn á mọ̀ pé aṣọ tí mo fẹ́ràn yìí o òwú yìí ò gbọ́dọ̀ tayọ ń bì tó bá ti tayọ ń bì àbí tí ò bá ti straight àbí tí ò bá ṣe kíní kan ṣùgbọ́n tí ò kàwá kan gbẹ èbí kọ́kọ́ ti wọṣọ ni àbí hmm. kọ́kọ́ ti ṣe kíní kan ni ìyàtọ̀ máa wà níbẹ̀ pákéjì tó máa fún pẹ̀lú pé ó kàwé yẹn ó máa hàn dáadáa hmm. nínú iṣẹ́ ọwọ́ kò sí èèwọ̀ nínú kéèyàn kàwé kó tún wá níṣẹ́ ọwọ́ mọ́ hmm. bẹ́ẹ̀ ni kò sí èèwọ̀ nínú kéèyàn kéwú kó tún wá níṣẹ́ ọwọ́ mọ́ pàápàá jùlọ àwa tá à ń kéwú láyè sí ọ̀pọ̀lọpọ̀ ti bìlíì pé bí ẹ̀ bá ti kéwú kò gbọdọ̀ tún kọ́ṣẹ́ kò rí bẹ́ẹ̀ tẹ bá wo àwọn ilé kéwú ńláńlá wọ́n ní àwọn vocational center tí wọ́n dálẹ̀ sáwọn ilé kéwú míì gẹ́gẹ́ bí ilé kéwú àwọn bàbá aṣọ Adam láwọn ìgbà kan wọ́n dá vocational center lẹ̀ bàbá aṣọ Muhammadu Rabi bẹ́ẹ̀ náà ni tẹ bá dé àwọn ilé kéwú ńláńláńlá mọ̀bí wọ́n dá àwọn àwọn ibìkanlẹ̀ tó yẹ pé wọ́n tún kọ́ wọn ní sí ọwọ́ bí à ń ṣe ọṣẹ à ń ṣe pẹfíìmù à ń sọ̀dà à ń ṣe kankan bẹ́ẹ̀ ni. gbogbo ẹ̀ ó ti wà mẹ́. sódà tá a fa àlebà máa jẹun aláàlí. aláàlí àdàfún hmm. ìtọ́lá ìkúránà la kalẹ̀ fún wa. afá tí o bá ti níṣẹ́ ọwọ́ àbí tí ò jẹ́ oníṣòwò yóò jàrá mù. Hmm. èèyàn mélòó ní í ṣe jálàbí sí tó ń jẹ. ọ̀pọ̀lọpọ̀ afáàsì náà ti ní ìjọ wọ́n sì ti kọ́ àwọn ìjọ wọn lẹ́kọ̀ọ́ bí wọ́n ti máa lo yàsí bí wọ́n ti máa lo múlíkù wọ́n ti máa lo oríṣiríṣi nǹkan nínú àlùkùrán ni hmm, hmm. ṣé irú ẹni tó ti mọ gbogbo ilé ìlò irú ẹ̀ náà ni hmm. yóò máa sọ pé òun lọ sí ọ̀dọ̀ ẹnìkan lọ ṣe jáde so táfà bá níṣẹ́ ọwọ́ mọ́ kéwú tó ké ìgbésí ayé á rọrùn torí a rí àwọn àfà tó ń jẹ́ àfà ńlá lánìlú yìí gẹ́gẹ́ bí bàbá wa bí ò bá kú ọlọ́mọba àfọ̀rúnkẹ́ wọn bàbá yìí ní àwọn iléeṣẹ́ wọ́n ní iléeṣẹ́ ẹja wọ́n ní iléeṣẹ́ nǹkan míì lóríṣiríṣi tẹ́ wípé wọn ò torí pé wọ́n kéwú kọ́ má dá àwọn iléeṣẹ́ ilẹ̀ wọ́n ń ṣòwò afa tó bá ń kàwé tó kéwú tó tún mú ìṣòwò mọ́ iṣẹ́ tiẹ̀ ẹ̀ rí pé gbèsè ayé rọrùn fún hmm. torí pé gbogbo àwọn ànábì ọlọ́run tí wọ́n wá oníṣòwò wà nù wọn ànábì wa Muhammad kí jà ànábì tó dé ó ṣòwò ànábì Isa kí jà ànábì tó dé gbogbo wọn la máa gbọ́ pé wọ́n daran jẹ hmm. ìmíì wọ́n ní kápẹ́ńtà bí ànábì wa Dawud òun náà ní tiẹ̀ ànábì wa òun làkọ́kọ́ alágbẹ̀dẹ hmm anabi dawud á rọ ẹ̀wù irú ẹ̀wù yìí àwọn tó ń jagun á rọ aṣọ onírin fún wọn bulletproof á rọ bàtà onírin fún wọn á hmm. rọ fìlà onírin fún wọn tó bá ń wò nínú àwọn fíìmù náà ń sẹ àrípọ́n sì ń ṣe ẹni tó kọ́kọ́ dálẹ̀ náà ni anabi wa dawud. aleyhi salatu wa salam. Hmm. so kí ni tó fà á tí gbogbo ẹ̀ fi rí bẹ́ẹ̀ ni pé ọlọ́run fẹ́ fi wọ́n ṣe example fáwa ti sìn wípé ó dáa ká ní iṣẹ́ ọwọ́ kí iṣẹ́ ọwọ́ àbí ìṣòwò kó kún ẹ̀kọ́ tá a kọ́ torí pé ibi táyé délé ní ìwé nìkan ò ṣeé jẹ ọ́fíìsì mélòó ló wà so ọ́fíìsì ò pọ̀ hmm. iṣẹ́ ọwọ́ ló pọ̀ ju ọ́fíìsì lọ hmm. so ẹni tó bá jó níṣẹ́ ọwọ́ tó yẹ pé mo mọ tíra ṣe hmm. tí mo ṣe tíra mi tí mo print ẹ̀ tí mo package ẹ̀ tí ìbára ẹni bá mi tà tí mo tún mọ̀ ń pa ìṣòwò tí má tún tà fún ara mi ìgbésí ayé rọrùn. a tún rọrùn a tún ah, ah. rọrùn ọlọ́run mọ́sà bá ṣe dáadáa fún yín àfàwà muhammadu salahudeen muhammadu jamiu a lásìkò púpọ̀ lóṣù púpọ̀ pẹ̀lú ògùn ọlọ́run sáà àfàwà sì tó ń padà bọ̀ wálẹ̀ kan sí láti a mẹ́nu gẹ́gẹ́ mo ti wá sọ pé àwọn àlejò pọ̀ nù ilé agodo ń bí pẹ̀lú mi lénìí bọ́dẹ̀ sọ ní ijó ni wípé àwọn afamok travel and tours wọ́n ti dá sétò wa pẹ̀lú ògùn ọlọ́run lénìí afamok ti wà ń tòsí wa ń bí wọ́n á dẹ̀ wọlé nísìn ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn ẹ̀sùn àfọwọ́sọ̀lá ọ̀dín ọlọ́wọ́n bá àgbọ̀dọ̀ àyìn.